الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم inṣáàlá àtúmà tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùránul karim látinú sóràtù rome aya 42 sí 45 gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó kọjá a ní a máa kà fúnra wa nǹkan tí sheikh abdulrahman ibn nasir sa'adi tí wọ́n sọ lórí àwọn áyà wọ̀nyí wọ́n ní ìgbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين lẹ́yìn aka aya tó tẹ̀lé 43 44 àti 45 wọ́n wá ń tẹ̀síwájú lórí àlàyé wọn wọ́n ní ayé aqbil bi qalbika wa tawajjah bi wajhik واسعى ببدنك لإقامة الدين القيم المستقيم ونير محمد صلى الله عليه وسلم أقبل بقلبك that is ما بعض بقلبك تلوك راء وتوجه بوجهك بكنا dojú kọ bí ọ̀nà òdodo pẹ̀lú wájú rẹ̀ wọ́sàá bí bádaníkì máa pọ̀sẹ̀sẹ̀ pẹ̀lú ara rẹ̀ lè iqamati dínil qayyim láti lè establish àdínil qayyim ẹ̀sìn ló jẹ́sìn tó dúró déédéé al-mustaqim ẹ̀sìn tí kò wọ́wọ́gọ́wọ́gọ́ fanafin awamirahu àwọn àṣẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala máa mú ṣẹ wa nawahiyahu bákanáà àwọn nǹkan ọlọ́wọ́n bá ní ká jìnà sí jìnà sí bi wa shihabin pẹ̀lú ìgbìyànjú àti ìmúra síṣẹ́ wọ́kún bí wọ́n zọ ìfì àzọ yúrọ tí wọ́lbà pínà àwọn iṣẹ́ rẹ̀ tó yẹ kí ó ṣe èyí tí ó jẹ́ ti èyí tó hàn wọ́lbà pínà àti èyí tí ó hàn tó pamá wọ́bá bírì زمانك وحياتك وشبابك بكنا يرى láti lè gbáwájú níbi àsìkò rẹ wa hayatak àti ìṣẹ̀mí rẹ wa shababak àti ìjọ́dọ̀ rẹ min qabli an ya'tiya yawmun la maradda lahu min Allah ṣíwájú kí ọjọ́ kan tó dé ọjọ́ tó ṣe pé kò sí kankan tó lè tì í dànù lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa huwa yawmul qiyama òun náà ni ọjọ́ ń gbé ń di alkiyama alladhi idha jaa ọjọ́ tó ṣe pé tó bá dé àwọn tí wọ́n ṣiṣẹ́ láyé wọn tún lè tún iṣẹ́ wọn bẹ̀rẹ̀ mọ́ bal fúrìgà nínú àmàl lámìẹ́kọ́ illa jazaa'ul umal iṣẹ́ tí yàn gbé láyé ṣe ó ti parí kò sí pa fẹ́ ṣiṣẹ́ kankan mọ́ in tó ṣẹ́kù náà ni jazaa'ul umal ìsan àwọn tán bá ṣiṣẹ́ láyé ìsan wọn lẹ́san iṣẹ́ tán bá gbélé ayé ṣe يومئذ يصدعون أي يتفرقون عن ذلك اليوم ويصدرون أشتاة متفاوتين ليروا أعمالهم ثم يوجد أن سوي وجاي موفقا أي يتفرقون عن ذلك اليوم موفقا يوجد أن سوي ويصدرون أشتاة mutafawitin kálukú wọn yóò fọn kákàkiri liyuraw a'malahum wọ́n máa wá ní oríṣiríṣi oníranra nítorí kán lè bá fi iṣẹ́ tí ń kálukú gbélé ayé ṣe kán lè bá fi hàn man káfàrà minhum ẹni tó bá ṣe kèfèrí nú wọn fa alayhi kufru ìṣe kèfèrí rẹ̀ yóò máa bẹ pẹ̀lú ẹ̀ wọ́n yọ àákọ́bù owó mi náà fi wọ́n ó jẹ́ ń yà òun fúnra rẹ̀ láàtẹ́sìrò wa zero tún wíṣọ́ra okòrò ẹ̀mí kan ò ní gbé ẹ̀ṣẹ̀ ẹ̀mí mi wọ́n máa ní àmì lọ nínú àwọn nǹkan tó jẹ́ ojúṣe nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba aw allati lil ibadil wal mustahabba àbí àwọn tó jẹ́ ẹ̀tọ́ fún àwọn ẹ̀dọ́ ọlọ́mọba alwajiba èyí tó jẹ́ ọ̀ranyàn wal mustahabba àti yìí tí ó kìí ṣe ọ̀ranyàn tó ṣe pé nǹkan tí wọ́n fẹ́ ká ṣe ni fali anfusihim la ya'muruna akhiratahum ara wọn ni wọ́n pèpè fún bákan náà alkiyama wọn òun náà ni wọ́n ń ṣe àtúnṣe rẹ̀ wa yasta'iduna lil fawz bi manaziliha wọ́n dẹ̀ ń gbìyànjú láti lè jèrè àwọn ilé tó ń bẹ láljanna wa ghurfatiha wa ma'a dhalika jazaohum laysa maqsuran ala amalihim pẹ̀lú gbogbo eléyìí náà ẹ̀san wọn kò ní jẹ́ nǹkan tí ó máa bẹ lórí iṣẹ́ tán bá ṣe bal yajzihimullahu min fadlihi al-mamdud bí o bá ń ṣe pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò san wọ́n lẹ́san nínú ọlá rẹ̀ al-mamdud èyí tí ó gùn gbọ̀nàgbọ̀nà wa karamihi ghayril mahdud bákan náà nínú ìkẹ́ ọlọ́run ọba àti àpọ́nlé rẹ̀ rẹ́rìn mahjúd èyí tí ó lálà máa la tẹ́blòhòhò àmàlòhò ọlọ́run ọba ó san wọ́n lẹ́san ìkan tó ṣe wípé iṣẹ́ tán ṣe kò débẹ̀ wàdálìkà lè annahu ahabbahu sọ́bà aléyí al'ifani sọ́bà ọlọ́mọba subhanahu wa ta'ala sọ́bà aléyí al'ifani sọ́bà in tó jẹ́ ìkẹ́ àti dáadáa ọlọ́mọba subhanahu wa ta'ala yóò rọ̀ lé lórí wàájọ́ láwùl àtọ́yà ọlọ́mọba yóò èyí tó jẹ́ ẹ̀bùn tí ó níye lórí wa an'ama alayhi bin ni'ami zahirati wal batina ọlọ́run ọba yóò tún wá kẹ ní àwọn ìkẹ́ az-zahirati wal batina èyí tí ó hàn àti tó pamọ́ wa hadha bi khilafil kafirin sheikh abdulrahman bin nasir sa'adi wọ́n ní unlike àwọn tán jẹ́ kèfèrí فإن الله لما أبغضهم وما قتهم باتي ولما بدين سوا تني كوريرا عاقبهم ولما بجوان يا وعذبهم ولم يزدهم كما زاد من قبلهم فلهذا قال إنه لا يحب الكافرين ولما سبحانه وتعالى وشالكم أريد سوا kò ṣàlékún ẹ̀san wọn tó jẹ́ ẹ̀san dáadáa kò ṣàlékún ìkẹ́ wọn àti ìṣàánú wọn bó ṣe ṣe fún àwọn ẹni àkọ́kọ́ta mention torí náà ọlọ́wọ́ bá ní innahu la yuhibbul kafirin dájúdájú ọlọ́wọ́ ọba ò nífẹ̀ẹ́ alkafirin àwọn kìfèrí lẹ́yìn náà ọlọ́wọ́ bá tẹ̀síwájú قل ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون الله سبحانه وتعالى ومن آياته lára àwọn àmì rẹ̀ an yursila riyaha mubashiratin ó ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó rán الرياح atẹ́gùn mubashiratin ní nǹkan tí ó ń fún àwọn ọmọ ènìyàn ní ìròdùnú waliyudhiqakum min rahmati bákanáà kí ọlọ́run ọba lè bá fún yín kó lè fún yín tọ́wọ́ ní rahmati nínú kẹrẹ wàlítẹ́jìrì alfulku bí amri bákanáà alfulku àwọn ọkọ̀ ojú omi wọ́n lè máa rìn lórí omi bí amri yìí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wàlítẹ́fẹ́hó min fadli bákanáà nítorí kẹlẹ̀ máa bá wà nínú ọlọ́ọ̀lọ́run ọba ولعلكم تشكرون بكنا nítorí kẹlẹ́bà dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ń fi rìnlẹ̀ fún wa nínú àyà tí a kà ìyẹn àyà 46 nínú suratu Rum ọlọ́run lára àwọn àmì ohun ọlọ́run ọba an yursila riyaha òun ni àwọn atẹ́gùn tó tutù mímímí tẹ́ǹrí yìí ó wá rán atẹ́gùn yìí ó rán wọn ní mubashirati ní àwọn nǹkan tó ń fún yín ní ròdùnú waliyudhiqakum min rahmati bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní kí atẹ́gùn yìí kí ó jẹ́ nǹkan tí ó máa kó ẹ̀sùn òjò jọ tó ṣe pé ẹ̀sùn òjò yìí òun ni ó padà wá rọ òjò fún yín tó ṣe wípé ẹ máa mu omi tó sọ̀kalẹ̀ láti sánmà omi tí ó máa wúlò fún yín omi tí ó jẹ kí àwọn arúgbìn yín kó máa wù wọ̀lẹ̀ tẹ́jìrí alfúlkù bí amúrí bákanáà atẹ́gùn yìí òun ni ó máa kọ̀ntró àwọn ọkọ̀ ojú omi bí amúrí yìí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba wọ́n ní tẹ̀pẹ̀tẹ̀gùn min máa wá nínú orí ọlọ́run ọba àti ọlá rẹ̀ wọ́lẹ̀ alákòó tashkurun bákan náà kẹlẹ́bà dúpẹ́ fún ọlọ́run ọba atẹ́gùn taari yẹn iṣẹ́ tó ń ṣe pọ̀ atẹ́gùn òun náà ni tí ó máa gbé ìtààmà sí bowling àwọn nǹkan tó ṣe wípé yóò jẹ́ kí irúgbìn kí ó máa wù sí kó máa pọ̀ sí ní tó jẹ́ ti irúgbìn akọ atẹ́gùn ó gbé lọ síbi ara àwọn igi tó ṣe wípé ó jẹ́ abo yóò wá pollinate ẹ̀ yóò jẹ́ kí irúgbìn yìí kí àwọn igi yìí kó máa wù lára aṣẹ́ dáadáa tí atẹ́gùn máa ń ṣe fún wa nù bákan náà atẹ́gùn yóò bá ẹ̀sùn òjò lẹ́yìn ẹ̀sùn òjò yìí yóò padà rọ̀ lára aṣẹ́ dáadáa tí atẹ́gùn máa ń ṣe lélẹ́yìí tó ṣe pé à ń jẹ àǹfààní rẹ̀ bákan náà ọkọ̀ ojú omi táwọn yẹn láyé jọun wọn sábà máa lo atẹ́gùn fún ní òun ni ó máa kọ̀ntró rẹ̀ atẹ́gùn yìí òun ni ó máa fi darí ọkọ̀ ojú omi yìí ló fi jẹ́ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ ó ní wa ìyáṣà yuskini ríha fayetlanna rọwákìdà ala zahri ní tó bá ń bẹ́ẹ̀ nínú èròǹgbò wọn ọlọ́wọ́n bá atẹ́kùn tó jẹ́ kí ọkọ̀ ojú omi yìí kó máa lọ lórí omi tó bá ń bẹ ní èròǹgbò wọn ọlọ́wọ́n bá òun á ní kátẹ́gùn yìí kó dúó kó má ṣe bẹ́ẹ̀ mọ́ fàìlànà ara wa kí láàrín tó bá di pé atẹ́kùn yìí kò ṣe bẹ́ẹ̀ mọ́ tí ó máa fẹ́ mọ́ tọ́kọ̀ ojú omi fi ń lọ yóò wá di pé àwọn ọkọ̀ ojú omi yìí wọ́n capsize wọ́n ó dojú bomi eléyìí rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ìparun ni fún àwọn tí wọ́n ń bẹ lórí ọkọ̀ ojú omi yìí àwọn kan wọ́n ń sọ wọ́n ní nísìn àwọn ọkọ̀ ojú omi wọn látẹ́gùnmọ́ ẹ́ńjìnì ni wọ́n ń lò tí wọ́n fi ń rìn la ṣe fẹ́ sọ eléyìí àwọn àfá ń sọ fún wa wọ́n ní gbólóhùn àríṣ ní èdè lárúbáwá ó túmọ̀ sátẹ́gùn ó dẹ̀ túmọ̀ sí kí ni alkówà agbára so ẹ́ńjìnì yẹn náà agbára ni àríhù ni ẹ́ńjìnì náà tó bá wọ́ ọlọ́wọ́ bá ó lè ní kí ẹ́ńjìnì yẹn kó má ṣiṣẹ́ mọ́ débi wípé yóò fa ti ọkọ̀ ojú omi capsize ló ń jẹ́ pé àmọ́yẹ ọkọ̀ ojú omi là ń gbọ́ lónìí wípé ó capsize tí àmọ́yẹ àwọn èèyàn tí wọ́n bá lọ

agbára yín yóò lọ ọlọ́run ọba ló gbólóhùn orí ìhù níbẹ̀ yẹn atẹ́gùn tábà máa tú níbẹ̀ yẹn à ń sọ pé atẹ́gùn yìí yóò lọ níta sọ ni pé agbára yóò lọ tó túmọ̀ sí pé gbólóhùn àrùn ìhù ó túmọ̀ sí pé kí ni agbára bó ṣe túmọ̀ sí atẹ́gùn so ló fi jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní wọ̀lẹ̀tẹ̀jìrí ẹ̀lfùlùkù fìlbáhàrù ولتجري الفلك بأمره بكنا kí àwọn ọkọ̀ ojú omi kó lè máa lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala bí amúrìhì pẹ̀lú àṣẹ rẹ̀ tó túmọ̀ sí wípé atẹ́gùn yìí òun náà ni tí ọkọ̀ ojú omi ń lò láti lè máa fi rìn táà bá lo atẹ́gùn mọ́ a lo ẹnjìnì àtẹ́njìnì àtàtẹ́gùn méjèèjì náà ní àrẹ́hù ni agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ló fi ń rìn wọlé tabtaghu min fadli kẹ́lẹ̀ máa wá nínú àánú àti orí ọlọ́run ọba subhanahu wa ta'ala látara tó ní kó jẹ́ nǹkan dáadáa fún yín ibẹ̀ lọ́kọ̀ ojú omi yín ló ti rìn lára rẹ̀ làwọn arúgbìn fi ń wù lára rẹ̀ ni àwọn igi ló fi ń wù lára rẹ̀ òun ni ọkọ̀ ojú omi ló fi ń rìn eléyìí lẹ fi ń wá orí ọlọ́wọ́n ọba ẹ̀ẹ́gùn ọkọ̀ ojú omi láti lè fi rìn lórí omi ẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀ ẹgùn ọkọ̀ ojú omi láti lè fi lọ káàkiri káàkiri láti fi bá wọn bùkátà yín láti lọ ṣe bísínẹ́sì láti lọ ṣe kátàkárà ní àwọn ìlú kan sí kejì lẹ́ni tó rìn lórí ọkọ̀ ojú omi wàlítẹ́gùnmín fọ́nlì nítorí kẹlìbà ma wá ní orí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala atẹ́gùn tọ́lọ́wọ́ bá tẹ̀ lórí báyìí òun ló ń kọ̀ntró ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi ló ń gbẹ̀yìn káàkiri ọkọ̀ ojú omi yìí òun ni ẹ̀ẹ́wọ̀ láti lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹta ẹfẹ́ ṣe kátàkárà yìí bákanáà atẹ́gùn yìí ló ń wu àwọn irúgbìn jáde òun ló ń wu igi jáde wala alakum tashkurun ọlọ́run bá lóun tẹ atẹ́gùn yìí òun tẹ́ lórí bá fún yín òun ni kó máa subhanahu wa ta'ala tó túnmọ̀ sí pé orí ọlọ́run ọba lórí wa ìka tó pọ̀ jantirẹrẹ ni kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn ẹrú rẹ̀ tí í dúpẹ́ torí pé ẹrú ọlọ́run tí dúpẹ́ wọ́n kéré gẹ́gẹ́ bí ti ọlọ́run subhanahu wa ta'ala sọ pé fàkọ̀lílù ìbàdí àṣekó díẹ̀ nú àwọn ẹrú èmi ọlọ́wọ́ bá ní dúpẹ́ fún èmi ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni in ti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala dáwà fún òun náà ni ká lè bá dúpẹ́ ká jẹ àwọn orí ọlọ́wọ́ bá àwọn dáadáa tó ṣe fún wa àwọn nǹkan gbádùn tó fi sórí rẹ̀ ayé ká rẹ̀ ká dúpẹ́ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala wallahu akhrajakum min butuni ummahatikum لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ọlọ́wọ́ bá ní ohun yí jáde láti inú àwọn ẹ̀yà yín la ta'lamuna shay'a lẹ́ni tí ó mọ̀ kankan wa ja'ala lakumu as-sam'a wal absara wá ṣe fún yín as etí gbọ́ bákan وجعل لكم السمع والأبصار والأفئدة أنا أباشفني أجورنا والأفئدة أتوكا لعلكم تشكرون nítorí kẹlẹ́gbà dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala so làákàyè tọ́lọ́run ọba fún wa ojú tọ́lọ́run ọba fún wa gbogbo ntí ọlọ́run ni ọwọ́ ni etí ni gbogbo àwọn nǹkan tí ọlọ́wọ́n bá fún àwọn yìí nítorí kálíbà dúpẹ́ fún ọlọ́wọ́n bá ní à ń lò wọ́n nílò tí ó ṣe wá láǹfààní bákan náà à á fi wọ́n dúpẹ́ fún ọlọ́wọ́n bá ẹnu tí ọlọ́wọ́n bá jogún fún wa yìí tí ọlọ́wọ́n bá fún wa yìí à ẹnu yìí láti lè fi jàǹfààní ara wa láti lè fi gbádùn ara wa fi jẹun tó dáa sára wa at the same time a fi dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe fún wa ní àwọn nǹkan tí ó pọ̀ jantirẹrẹ lára rẹ̀ òun ni atẹ́gùn atẹ́gùn yìí wà responsible fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe kàákalẹ̀ fún wa atẹ́gùn yìí yóò assist wa níbi kí irúgbìn wa wù yóò assist wa níbi kí àwọn nǹkan oko wa wù yóò assist wa níbi kí àwọn nǹkan ẹ̀gùn wa ọkọ̀ ojú omi kó lè rìn lórí omi yóò assist wa pẹ̀lú pé ni ọkọ̀ ojú omi yìí òun náà làáwọ̀ lọ́túbí tá ń lọ lóníranran láti lọ fi gbáwọn bùkátà kan ọkọ̀ ojú omi yìí yóò bá wa kó àwọn ẹrù wa wá láti bí àwọn ọ̀nà tó jì tí ó kó wá sínú ìlú wa gbogbo nǹkan wà ń kọ́ nítorí kálíbà dúpẹ́ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọlọ́wọ́n bá ó ṣe nǹkan èyí nírọ̀rùn fún wa atẹ́gùn yìí òun náà wà ní nǹkan tá à ń fi símú tá ń fà símú à ń fa atẹ́gùn símú débi pé tọ́lọ̀wọ́ á dìsáìdì pé òun fẹ́ sí ìdí atẹ́gùn yìí ìyẹn oxygen tá à ń bírí ní láàrin ìṣẹ́jú mélòó kan ìdààmú máa bá wa ìṣẹ̀mí wa ó dá lórí atẹ́gùn yìí tó ló jẹ́ pé ẹni tó bá rẹ̀ tó ṣe pé kò lè bírí dáadáa àmọ́ bí wọ́n ṣe mọ́ wákàkiri bí wọ́n ṣe fi oxygen sí lára ní bẹ́ẹ̀ ni oxygen yìí ọlọ́run bá ṣe lọ́fẹ́ fún wa ṣùgbọ́n kẹta ká máa ṣe náà ni ká máa dúpẹ́ fún ọlọ́run bá subhanahu wa ta'ala la in shakartum la azidannakum ọlọ́run tẹ́ bá dúpẹ́ fún mi ọlọ́run bá a tún máa ṣàlékún rẹ̀ yìí wala in iye mi ọlọ́run bá subhanahu wa ta'ala tó lè kókó ni so agbọ̀rọ̀ jẹ́ni tó ṣe pé yóò máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí àwọn orí rẹ̀ tí a ń yí nínú rẹ̀ yìí lónìí rànràn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ṣàlékún dáadáa ẹni kọ̀ọ̀kan wa sheikh bin nasir sa'adi wọ́n kọ́mẹ́ntì lórí vásítà kàyí wọ́n ní ومن الأدلة الدالة على رحمته lára àwọn ẹ̀rí tó ń tọ́ka lórí ìkẹ́ ọlọ́run ọba wa ba'athi al-mawta tó dẹ̀ ń tọ́ka lórí pé ọlọ́run ọba ó gbé àwọn òkú dìde wa annahu al-ilahu al-ma'bud tó ń tọ́ka wípé òun ni ọlọ́run tó yẹ kí àwọn èèyàn máa ṣèjọ́sìn fún walmalikul mahmud òun náà ni ọba tó ní gbogbo nǹkan almahmud ọba tó yẹ kí àwọn èèyàn máa ṣe ẹyin rẹ̀ anyúrùsílà òun ni pé ó rán atẹ́gùn àmàmàlì mọ́tọ̀rọ̀ kí atẹ́gùn máa fẹ́ kótó tó rọ̀ mubashirati ní nǹkan tí ó ń fún yín ní ròdùnú tó ṣe pé tẹ́ bá ti rí inú yóò máa dùn bí ifaratiha lissahab pẹ̀lú wípé ẹ̀sújò yóò máa kó jọ thumma jamia lẹ́yìn náà yóò kó jọ yóò máa wú ẹ̀sú òjò yóò padà wá kó jọ fatubashiru bi dhalika an-nufusa qabla nuzuli nígbàtí ẹ̀mí tó bá ti rí wípé ẹ̀sùnjò gbájọ táà cloud inú ó mọ̀ dùn pé kí ni òjò fẹ́ rọ̀ ẹni tó jẹ́ àgbẹ̀ inú rí ó mọ̀ dùn ẹni tó ń wómi tó ṣe wípé wọ́n mú ni wọ́n èfọṣọ pátájúlọ àwọn tájì síbi tí odò àbí kàngan wà inú rahmati nítorí kó lè bá fún yín tọ́wò min rahmatihi nínú ìkẹ́ rẹ̀ fayunzil alaykum min rahmatihi mataran yóò wá sọ òjò kalẹ̀ fún yín nínú ìkẹ́ rẹ̀ táhìyà bí ilbiladu wal ibad òjò tó ṣe pé tọ́lọ̀un bá sọ kalẹ̀ al àwọn ẹrù ọlọ́wọ́n bá wal àti àwọn ìlú wọ́n máa yè pẹ̀lú ẹ̀ watadukuna min rahmatihi ma ta'rifun anna rahmatahu hiya al-munkida lil ibad ẹ máa tọ́wọ́ nínú kí ọlọ́wọ́ bá ma ta'rifuna anna rahmatahu hiya al-munkida lil ibad in tẹ́fì máa ma wípé ìkẹ́ ọlọ́wọ́ bá ọ̀hún náà nìkan tó ṣe wípé yóò máa gba àwọn ẹrù ọlọ́wọ́ bá yóò máa kó wọn yọ waljaliba li arzakihim òun yóò máa mú àrízìkì wọn wá fatashtakuna ila al-ikthari min al-a'mal as-salihah látara eléyìí ẹ máa ṣe ojú kòkòrò ẹ máa jẹ́ni tí ọkàn rẹ̀ ó máa fà láti ṣe àlékún iṣẹ́ dáadáa al-fatiha ní rahma èyí tí máa ṣí fún yín in tó jẹ́ apẹpẹ ọ̀rọ̀ ìkẹ́ ọlọ́mọba walitajri al-fulku fil bahri bi amri bákan náà nítorí kí àwọn ọkọ̀ ojú omi ká lè máa rìn lórí odò lórí ibùdó bi amri pẹ̀lú àṣẹ rẹ̀ al àṣẹ tó jẹ́ ti èbùbù walitabtaghu min bákan náà nítorí kẹlẹ̀ máa wá nínú orí ọlọ́wọ́ bá ìtàsọ́rù fi máa àìṣìkún pẹ̀lú wípé kẹ́ẹ̀mà bá ọ̀rọ̀ jíjẹ múmú yí lọ wọ́n máa sọ àléhẹ́kùn àti àwọn àǹfààní wọ́n la'allakum tashkurun bákan náà kẹlẹ̀ máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá ọba tó ṣe pé òun ló tẹ̀ lórí bá fún yín àwọn okùnfà tẹ̀ fi ń rí àwọn oore wọ̀nyí wọ́n sọ́yàrá lákùnmù òmùr òun ló jẹ́ kí alámọ̀rí kó rọrùn fún yín fa'adhal maqsud min an-ni'ami an tuqabala bi shukrillahi in tí agbàlérò pẹ̀lú eléyìí òní kí gbogbo orí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fún wa yìí kájẹ́ni tí ó reciprocate yẹ tí ó dá padà fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala liyazidakumullahu min a wa yubqiya nítorí kí ọlọ́wọ́n bá lè ṣàlékún oore yìí kúrẹ̀ jẹ́ kí oore yìí kó máa bẹ́ lórí yín lọ wa amma muqabalatu ni'ami bil kufri ẹ wá ìdára tí ọlọ́run bá ṣe lórí wa ká máa fi àìmúre dáa padà fún ọlọ́run ọba wọ́n máa fi ká máa fi ìmá tàpá sí àṣẹ ọlọ́run ọba ká máa fi dá orí ọlọ́run ọba padà fàábi ahlu man bàjẹ́lẹ̀ ní ìmọ̀tàlá kufran eléyìí ni ìṣe sí àwọn tó fún wọn wọ́n sọ di nǹkan àìmoore tàbí nǹkan tí wọ́n ní dúpẹ́ rẹ̀ wọ́n ní ìmọ́tàwó mẹ́hìnà èyí tí ọlọ́wọ́ bá ṣe fún wa ní ìdẹ̀ra wọ́n sọ di mẹ́hìnà àdánwò wàhúwa mu'arradun la'a wàhúwa mu'arradun la'a lè zawal eléyìí dẹ́ ní èyí tí ó mú ìdẹ̀ra ọlọ́wọ́ bá yíwá sí òpin ni wal-intiqal minhu ila ghairihi tí ó dẹ̀ múrú èèyàn bẹ́ẹ̀ tí ó mú lọ síbi nǹkan mi dàtí tí ó expose rẹ̀ sí nǹkan mi gbogbo àwọn àyà tí a kà fúnra wa yìí àti ọ̀rọ̀ tí sheikh abdulrahman bin nasir sa'ad rahimahullahu ta'ala tí wọ́n ṣe lálàyé ó ń sọ fún wa bá ṣe gbọ́dọ̀ máa dúpẹ́ orí ọlọ́run orí ọlọ́wọ́n bá pọ̀ lórí wa òun ló rọ̀jò fún wa òun ló ní kí òjò máa wúrúgbìn òun ló mú kí atẹ́gùn kó máa fẹ́ atẹ́gùn yìí à ń jàǹfààní rẹ̀ à ń mí bákan náà ó jẹ́ ká máa rọ́pọ̀lọpọ̀ nǹkan ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bá ṣiṣẹ́ lálàyé ó yẹ kí adẹni tí ó mòrè ni kò ń ṣe káyí aláìmòrè sí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sàbẹ̀lọ́wọ́n bá subhanahu wa ta'ala èyí tí abára wa sọ yìí kọlọ̀bà kó jẹ́ kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa kí ọlọ́mọba kó fi ẹsẹ̀ wa rẹ̀lẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ ramadan tá ń bẹ nú ẹ̀yìn náà kọlọ̀mọba kó gba iṣẹ́ ìjọsìn fún wa kó ṣe àmójúkúrò fún wa kó pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ̀ kọlọ̀mọba kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé kó jẹ́ kí a parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà kó jẹ́ kí ọdún ìtúnú àwẹ̀ yìí kó bá wa láyọ̀ àti àlàáfíà wa sallallahu ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته